ẹ káàbọ̀ ẹ̀yin tèmi nílé mo lérò pé ẹ jẹ gbádùn orin tá a rọra jù fún yín yẹn mo máa mú àwọn kan náà tún ṣe ń wọlé ṣùgbọ́n abala tẹ kán sí náà ó dáa ó ṣe rí mo ti sọ mo ní pé ẹ wò ohun tó kọ́ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì ṣe oníkálùkù èèyàn pẹ̀lú ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálùkù ṣe lè gba nǹkan mọ́ra sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni irú èmi báyìí o kí èmi fọmọ́lẹ̀ o èmi o mi ò lè fààyè gbà mo jẹ́ bí olólùfẹ́ ẹ̀ mi mind máa jẹ́ ìdírẹ́sà ẹ bẹ́ẹ̀ ni jẹ́ ń jẹ́ ẹnjìníà ẹ̀ jẹ́ ń jẹ́ olórin ẹ̀ jẹ́ ń jẹ́ kọ̀mẹ́díà ẹ̀ bẹ́ẹ̀ sí yẹn gbogbo ohun tí bẹ́ẹ̀ sí yẹn fẹ́ ṣe jẹ́ ń ṣe gbogbo ẹ̀ torí ẹ̀ gbogbo ohun tó bá rí pé orí lára bẹ́ẹ̀ sí ohun rẹ̀ sọ fún mi má wọrí mi má kí n lọ ẹ̀rọ lára mi sí skul yẹn skul kìíní tó láìkì yẹn kí n wá lọ kọ kí wọ́n máa ṣe fún ẹ ńlé bẹ́ẹ̀ ni kò ju yẹn lọ ṣùgbọ́n pé èmi ò èmi ní tèmi níwọ̀n ọgbọ́n ọmọdé tèmi èmi ò rí lè nífẹ̀ẹ́ ó ṣe bẹ̀sí kò ṣe bẹ̀sí tó bá máa tó bá ní nǹkan míì láti sọ tó bá ní ohunkóhun tó bá ń dùn lọ́kàn bá mi sọ̀rọ̀ tó bá dẹ̀ fi ń pé òkè ọgbóyá mi ní ọgbọ́n láti lè gbé tó bẹ́ẹ̀ ni ó lè mú tó àgbààgbà lọ ṣùgbọ́n ó wá ní pé mo ń lọ sílé bẹ̀sí mi mo fẹ́ lọ kí ọkùnrin ó wá lọ́jọ́ hmm, rárá èmi ara ọkàn mi ò gbà ọkàn mi ò gbà nítorí irú tèmi àmọ́ jẹ́ ẹnìkan mò mm, ń jowú tó bá jẹ́ yẹn ni ó wà lọ́rọ̀ mi gan. ní báyìí ẹ jẹ́ a lọ gbọ́ yí sókè bàyẹ̀mí àlàdé lẹ́yìn ìgbà tó bá gbọ́ yí sókè ẹ jẹ́ a lọ gbọ́ orin kejì tí mo fẹ́ fi ṣe kejì yẹn i surrender ni bẹ́ẹ̀ ni mo surrender by mr easy featuring simi i surrender i surrender to your lẹ́kẹ̀dí o ah, ẹ jẹ́ a lọ gbọ́ orin méjèèjì yẹn mo ṣì wá mí ẹ̀yin tèmi.